وتقدم عند مسلمنا أنه مصلصا في الإخلاص أنا قش أنا قدوتها أنا قفل بدا وقوات بك المسلمين بدا ولا وكلا المسلمين أقل قضاء فما لا لا ولا لا قفل سبب قل قل قل قل قل قل أنا أنا قش أنا أنا ذكر أبو بدبتي أعطينا المسلمين أعرف أنت أنا المسلمين أنت أنت سعد على أنت في أديان ذات بدي فما بفلسطين أتقال غزة àti ọjọ́ ìbòmínà níbi táàmù táàmù ọlọ́run kò sí ní tọ́kàn mọ́sán ọlọ́run ọba wọn lọ́dọ̀ ọba ọba alágbára ni ọ́ dákùn ọlọ́run báwa lálàáfẹ́ ọgbà kékeré nù báwa lálàáfẹ́ ọgbà kékeré nù kíákíá wọn ó gba ọmọ ìyá wa lọ́wọ́ lórí wọn wọn gba ọmọ ìyá lórí wọn wọn ní nǹkan tí wọn fi gbà wọn ní nǹkan tí wọn gbà ọlọ́run gba ọlọ́run tó fẹ́ bẹ̀rẹ̀ lọ́nà bóyá ọlọ́run bá aṣọ àwọn báwa ti báwa gba àwọn tó ń sá mọ́ báwa bá ń ṣọ̀rọ̀ dá báwa bá ń ṣọ̀rọ̀ dá báwa bá ń ṣọ̀rọ̀ dá àwọn ọkọ mi wọn báwa tọ́jú wọn bẹ́ẹ̀ ni àwọn báwa tọ́jú wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ fún ọkọ̀ṣọ́ wọn lọ́kàn ọlọ́run ẹni tí ọ̀nà ìmọ̀ báwa ṣe lé fún ibùdó fún ẹni tí ọ̀nà báwa fún lóúnjẹ ẹni tí náà sànù sànù sànù dákùn ló ti rọ gbogbo ẹni tó bá fún sànù náà kọ́ sànù ọ̀nà ọ̀pọ̀ náà bá sànù ìgbà tí wọ́n sànù náà kọ́dà ìgbàgbọ́ pé kò ní kankan tí wọ́n fi participate ní láti fi wọn mọ̀yàwó péré àtàyè àgbà ọlọ́run wọ́n dàgbà ń tàn náà sànù ojúṣe ara ni o ojúṣe ara ni o ojúṣe ara ni o wọn kọ́ sànù àgọ́bí olékè jẹ́rẹ́pẹ̀ dọ́kà sàn ó sì dọ́kà fẹ́ràn ara mùsùlùmí tó kọjọ́ kí alẹ́sọ̀ kan lórí dáadáa lórí àkídà kọ́dé ká máa lọ lórí dáadáa àti bẹ̀rẹ̀ lọ́wọ́ bá kọ́sọ̀ wọn bí ẹ̀ṣẹ̀ àwọn kọ́sọ̀ wọn náà. dáhùn sí bẹ̀rẹ̀ fún ẹgbẹ̀rẹ̀ nípa nìfọ́dọ̀ gbà. ṣe ọ̀rọ̀ old wọ́n ti ní etí tí ó jẹ́ tí wọ́n sọ pé kí n ro yọ zàkàmbẹ̀. دينا بعد الأبدون من ممكن في بيبا أول سنة تلقى الأبدون ممكن بيومات ولا سنة شرط الأبدون ممكن بيومات èyí tí wọ́n ṣe láti àti bíbá wọn pè ní dirham ṣe láti wá fi gbèdéke sí iye kọ̀ọ̀kan. dirham tí kò sí yẹ so kí ni ọ̀rẹ́ rẹ̀ dáná ní twenty so tí a bá ti ní ní ata àdéhà dídá ń bẹ́ẹ̀ fún ṣe láti àpò bẹ́ẹ̀ fún ṣàkóso ìgbà tí a bá ti ní two hundred ẹ̀yin wọ́n yọ hamsat garahi kí ni hamsat garahi ń jẹun ìdánilẹ́gbẹ̀ẹ́ ní two hundred náà. كان بيقول لهم بي لهم بي نأتي بالعناية لكن خاصة دراهم سبحان الله مئة درهم مئة وقع عن جنب لما يعني هذا لكن سووا في نور كنا خمسة دراهم عناية خمسة دراهم سوتي في أبا تعمل àwọn owó tí tí à ń lò lọ́sì ọlọ́wà nípò dínà láti lọ́pàá kan ọlọ́wà nípò kìnnì dínà àti dàrá ní ẹni tó wá pé ìpìlẹ̀ oúnjẹ ìpìlẹ̀ oúnjẹ jẹ́ ìpìlẹ̀ oúnjẹ tó lọ́wọ́ jẹ́ bí náírà kí n bá ta bẹ̀rẹ̀ ayẹyẹ bí dára ní padà pé wọ́n nípìlẹ̀ ọba àbùn tó ń túmọ̀ so torí pé gram òun ní price so ti ẹnu pẹ so wọn fẹ bí wọn àti wọn fẹ bẹ̀rẹ̀ sí fọ wọn kí la fẹn tó mọ ìdíjà tó fọ ẹn fọ fọ kí la pè nà so ọlá gíráàmù kan dínà kan pẹ̀lú kí ni. ìfọ̀ àti orílẹ̀ ìsàlẹ̀ pé bóyá kò sí nàìjíríà tó ń sàlẹ̀ kí wọ́n ná. so láyé pé tàbí láyé pé tàbí pé sọ̀rọ̀ lọ́dọ̀ tí a ṣe lè jẹ́ kájọ kó ṣe lè jẹ́ sọ̀rọ̀ gàǹdínà lè pàṣẹ lè fọ́ọ̀gà fọ́ọ̀gà sọ àpàtà pẹ̀lú kí ni twenty kí ni mo máa fún wa na eighty so tọ́lá tó bá lé bẹ́ẹ̀ náà láti ṣe tó ti yé sọ̀rọ̀ pé wọ́n wọ́n fún pẹ́ńkẹ́ sọ̀rọ̀ iye tó wá jẹ́ owó wa sọ̀rọ̀ tó wá jẹ́ pé ara pé tìǹtì náà ní lọ́nkà rẹ̀ ní twenty nínú twenty dinar so ẹlẹ́wà ní iye rẹ̀ ẹlẹ́ ní iye rẹ̀ ẹnu five thousand naira náà ìfàmìlà ẹlẹ́ rẹ̀. so ọdún sàlàyé abẹ́pẹ́ ó ń kálùkù kò ní ìdíkí tí àwọn bá ti lè kò ní ìdíkí wọ́n ṣẹlẹ̀ kìnnìún káàrọ̀ ẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ àwọn kan ní. wọ́n ti ń gbé kalẹ̀ láì sọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ náà dọ́ni ó ń kálùkù lọ́wọ́ ìdàkáwọ́ ẹ̀sìn rẹ̀ ó bá so ẹlẹ́mì ọ̀dẹ́ náà wá. ẹ̀ẹ́dẹ́sí ni ní jams ẹgbẹ́ kí ni ẹ̀tí kí ni. ìpele ọjọ́. so so táwa fẹ́ ẹ̀rìn bàtà tó ń tọ́ ọ̀kan bíyà ṣùgbọ́n ní wọn ní dínà kan ó lé so ó so that akẹ́kọ̀ọ́ bàtà mọ́tà táwọn ṣẹlẹ̀ ní wọn ní ọjọ́ eighty five ọ̀sẹ̀tì yẹn kí á ní sáà pẹ̀lú ọ̀kan dínà kan tó wá jẹ́ mọ́nà eh? five to zero to five ó lé ìgbà tí wọ́n sàlàyé ń gbọ́sọ̀ yẹn lọ àtẹ ààrẹ mi. Anagram kan tó so, dinar kan tó so dédé fọ́, ó lé díẹ̀ ní ó lé ń jọ yẹn lọ sọ. Fọ́n pàṣẹ náà tó sọ ń jọ yẹn. Fọ́n two thousand four five two five ẹ̀hún ọlá tàbí ta twenty ní ọmọ gate five sí ọmọ gate five four point two five ẹ̀dín náà kànṣẹ́ ó sì lè bẹ̀rẹ̀ four point two five ṣe transfer to gate five tòkùn náà kó ti dáná tó gbọ́dọ̀ ó lè lé ó lè lé ṣẹ́nà pé ó tẹ́lẹ̀ àtẹ̀rí ni bí ọjà tó gbà ṣe rí ni nínú ńlá kìí mọ̀ wálẹ̀ ṣùgbọ́n bá a ti ṣe ń dé oníyànjú four point two five around thirty ọjọ́ eighty five pẹ̀lú àwọn owó tó jẹ́ ní náírà wa bí twelve million ni. Èyí ti wá àwọn ará NRC dọ́tọ̀ kọ́ńtà ẹ̀rọ ti fẹ́ so ẹ̀rọ tí ẹ fẹ́ gbà ń ṣiṣẹ́ ní ọ̀rọ̀ wa. Wọ́n yóò máa bẹ̀rẹ̀ twelve million àbẹ́lẹ́dẹ́ àbẹ́lẹ́dẹ́ ẹ̀hẹ́n ṣé pẹ̀lẹ́ náà yóò lè díẹ̀ ló pẹ́ níjẹ̀ náà tó bí tẹ̀lé wọ́n ti sọ́ọ́ ti ṣe iṣẹ́ àkọsọ̀ sùn wọn lọ dé náà lórí kíní dé náà èyí tọ́ba ètò ìtọ́lọ sókè yẹn ètò ìtọ́ wà lẹ́yìn èyí tọ́ba rà mí bẹ́ẹ̀ náà bá ti ibi tó ṣe bẹ̀rẹ̀ tó ti yẹ ó jẹ́ àwọn lójú pé ń ta kọ́lá ìpẹ́ kí ẹnu máa fi hàn lọ́la ni so نعم طيب نسابة كمان نسابة ذهب نور تذكر على ثلاث مليون ثلاثة مطن ده انت ما نقدر تسمع كل ثلاث مليون قول لي اوكي قول لي لا يعني انت بقى اليوم مش كده يعني لو قلت ان سبع درجات دكاتره بقى فون نصاب طب ده يقول له هذا كله رمضان ní ọdún ní ìlú mọ́tò rẹ̀ tí ó ti jẹ gbèsè tó lè dín owó òkú tó bá lóun kan tó bá lóun kan ní kọ́nà gbèsè tó bá lóun kan gbèsè tó bá lóun kan gbèsè kò ní dín owó òkú rẹ̀ sọ́sì wọ́n kọ́ àwọn tọ́lá gbígbà tó lọ́nà bá ń fi dìtọ́ six hundred kí ló ṣe ó ti dọ́dọ̀ pẹ̀lú ìgbàká kí ni àwọn ọ̀hún ti dọ́dọ̀ pẹ̀lú fún mi. na ìdọ́dọ̀ pẹ̀lú fọ́tù ẹlẹ́gbẹ̀rún ọ̀yọ́ náà jẹ́ fi hàn ọ̀nà ọ̀lọ́run. Náà tọ̀ sọ́dọ̀ pé ọwọ́ ọba tẹ́tẹ́ ta sí nínú ọ̀nà ìrẹ́lẹ̀ ọ̀yọ́ ìrẹ́lẹ̀ ọ̀yọ́ sẹ́gbẹ́ fifteen million ní kọ́ sẹ́gbẹ́ twenty million na sẹ́gbẹ́ ọ̀nà ọ̀gbádá ọ̀rẹ́ sẹ́gbẹ́ báyìí kí bá ń tẹ́lẹ̀ fún bẹ́ẹ̀ náà ní ọ̀nà ìjọba ìfọ̀tò tó yẹ àdìgbà ìṣẹ́ bá ọ̀dọ́ sẹ́gbẹ́ àti sẹ́gbà ní àtà ìdíhà ẹ̀nà ìtumọ̀nà ìdíhà wọ́n ṣe dédé ẹgbẹ́ àmì ẹgbẹ́ five ninety five. Saya dan orang-orang orang Islam, saya punya kerja Islam betul dah. Itu seperti ni apa ada dalam ni apa sedih. Nah, ayah yang ajar ayah. تعالى مشايخ نعم نعم ayáwó nítọ́ọ̀bù ìṣẹ́gbà pẹ̀sẹ̀lẹ́dì ní àmìnà jẹ́ ìrẹ́dì ní kíni ìrẹ́dì ní àmìnà ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ dára pé ninety àbí dára pé ninety one gan pẹ̀lú náà tọ́lú pé ọmọ yàtọ̀ síra wọn jáde jẹ́ tó fi so ninety one wọn kà sí gbẹjọ́ lọ́dọ̀ wọn so àwọn tí wọ́n ti tó bí àtò nípa àwọn dọ́kọ̀ sádàkọ̀ náà mi tó fi ṣùgbọ́n wọ́n dàbí akadẹ́gbẹ́ ìṣàkẹ́lẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ tẹ̀gbìn pẹ̀lú àtìmọ̀ ẹ̀lá ẹ̀lá ẹ̀dá lè yẹn ẹ̀dá tó ní ìtura nǹkan ẹ̀dá ẹ̀dá lè yẹn ẹ̀dá ẹ̀fọ̀ lẹ́tọ̀ ṣe nínú ẹ̀yọ̀ nà. so tẹ́lá tó bá fẹ́ wà ní ọ̀nkọ́ tẹ́lá tó tún ní ọ̀nkọ́ lórí nìṣẹ́gun tó jẹ̀ lò tó ti yé so àti mọ̀ pé ẹ̀ńtẹ́lá ní ìtura ní ọ̀lẹ́ iná ní ti ọ̀hà ọlọ ẹ ti ẹwọn àgbẹ ọ̀rọ̀ ní pé bàbá ti náà yẹun ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ ní ẹwọn àgbà ti pé ká fi mùsùlùmí wà káàdì ṣe kìnní sọ̀rọ̀ torí pé ní ìka méjì náà àmì ọ̀ka tí wọ́n sọ lọ́jọ́ yìí ọ̀rọ̀ wọn pé wọ́n ń torí pé ọ̀nà áfúlò ló ń ìpìlẹ̀ ìlú ọ̀rọ̀ ń ìpìlẹ̀ tó ṣe wọ́n ọ̀rọ̀ ṣùgbọ́n àwọn àwọn ní wọn lè pé a lè fi àlẹ́mú sábà tó pẹ́ náà ń da àṣojú wọn ni torí pé ní ilẹ̀ àná àhábò lè fọkọrọ ilẹ̀ ní òun ni ó pè àwọn aláìní jù ọ̀nà tó fi pé lọ́dún pé àwọn aláìní àwọn ni pé abáni twelve million àwọn gbọ́dọ̀ bí ẹ̀ka lóyún ká tó kó twelve million ní sọ́ọ̀rọ̀ wáyé èèyàn tó ní twelve million tí ẹ̀rọ fọwọ́ kàn fẹ́ẹ́ ọpọlọmọ rí yóò kéré nù àbí ní nàìjíríà rẹ àyẹ̀dàkà rẹ so so that kí n tó máa tó àwọn ìṣẹ̀lẹ̀ ìzàká wọ́n kéré náà nìyẹn ìmọ̀ta bá dọ́ pé náà ìtura yìí náà ra ìtura ẹ̀nà ìta pé ká dé sínú sẹ́nu sáà ẹ̀ńtọ́ bá níbi ten wọ́n mọ̀ ẹ̀ńtọ́ bá níbi one million ṣé kí wọ́n tábà yẹ pẹ̀lú lórí ọ̀rọ̀ tí ó sì dàbí pẹ̀lú ẹgbẹ́ nǹkan tábà náà sàn àbí tàbí ìṣẹ̀lá sọ̀dọ̀ yíyá ọ̀dàká àhẹ́yà wọ́n bá dáa ń sí ẹgbẹ́ two hundred ní three hundred ní four million sọ̀tà yẹ pé bá ń ten million ẹgbẹ́ ní kẹ́rin ẹgbẹ́ kò tí kẹ́rin sábà rẹ̀ láì tí ò ní ọ̀dàká ọ̀dàká yíyá ọ̀dàká tẹ̀lé ní sábà kí àwọn ọ̀dọ́ ọlọ́rọ̀ bá wọn bàtà ṣe ń dárúsọ náà ń bí onímọ̀ so ń sọ ìṣèjú akátó tẹ̀kọ̀ dárúsọ ìgbà bífọ̀ rẹ̀ àṣàlẹ̀ mọ́sálà rẹ̀ yìí so kí àwọn wá lò ní àkókò yìí àkókò tí àbẹ̀bẹ̀ rẹ̀ ní àkókò tí bùkátà yẹn kẹ́ alába tí ẹ̀ka tó ń wọ̀n lù yìí ó dá gan ó dá gan so ọ̀dọ́ tó ń fẹ́ẹ́ fún ọlọ́rẹ̀ àzùká ẹn tó ń tù tírì ọ̀dọ̀ àwọn nǹkan so ó ti ẹ̀ ọlọ́run bá wà tó ní náà. Ẹ̀ka nípa bí ẹgbẹ́ òkè nípa ẹni tí wọ́n bá ọmọ tó ń gbé tí wọ́n fá wọn rẹ̀ tí wọ́n fá wọn rẹ̀. Ṣé o tí wọ́n fá wọn? Wọ́n rẹ̀ ni eh, ibi ẹ̀wọ̀n náà ti tètè náà àdètò wa tó ti wá ìlànà tó gbé bẹ̀rẹ̀ àdètò wa tó ti tó bẹ̀rẹ̀ tó wà bàtà àwọn pẹ̀lẹ́ àdè wọn ní ti facebook àdètò wa ní pàtó facebook ó lálẹ́ àti àjò ti tẹ́lẹ̀ bí ti lóde lọ tó ti yé tó látara bẹ́ẹ̀ àwọn ọ̀dọ́ pé ìlọ́lọ́sọ̀dẹ̀dẹ̀ níbi ti facebook níbi wọ́ọ̀dà facebook. ìyẹn ṣe sàrà fún aláìní irú ìyẹn ọgbọ̀nmọ́lẹ̀ nítọ́jáde mu káwọn àdékòó bá ọjà ẹ pé kọ̀ọ̀kan wà lápẹ̀ níbi tó àdúgbò àwọn ṣùgbọ́n àpapọ̀ rẹ̀ àwọn onímọ̀ rí pé ó ti rí ṣẹ̀rí so ìyẹn ọgbọ̀nmọ́lẹ̀ ndẹ́nà ìtura bí ìrìn àbọ̀ fáwọn tẹ́lá rọ̀ mọ́ bẹ́ẹ̀ so so that ní oṣù ṣe ni àwọn àbẹ̀rẹ̀ àti náà.

kò sí lẹ́sìn ìwádìí kò sí lẹ́sìn ní ìgbọ́nú rẹ̀. mo sọ pé ẹ̀kẹ́ òkèjì náà àdéhùn yẹn sẹ́ mo ní kẹ́kẹ́ kejì kọ̀ọ̀lá pọ̀ níbi ọ̀rọ̀ ẹni náà nípa bẹ́ẹ̀ ó fẹ́ wọ́n bọ̀ ẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ ìfẹ́ ti fẹ́ bẹ́ẹ̀ ó fi rà á sọ̀nù ó fi owó ti في كنا تنقل في الذهب قال أنا مثلا في الذهب أصل في في الذهب هنا حديث أنا من نقل الوزن من بداية so كنا في العشاء أبدأ بكنا ماشي من أقول كم بدأ ìgbà táwọn ẹni wọn ọ̀pá nǹkan pé àdéfì ilẹ̀ ẹ má kàn gbàtọ́ àdéfì ilẹ̀ ń sìn kí ni àṣàyà bẹ́rẹ̀ kọ́dà wọ́n pé àwọn ẹlẹ́wọ̀n pé ẹ̀yin lọ ṣe àdéfì ṣẹ̀rí àdéfì ọlá wọn sọ pé kí wọn sọ̀rọ̀ so níbi sàbẹ̀lẹ̀ amal àti ní tajid àtàgbẹ̀d àti níbi àkọ́fàd àti nàlárí iná wọn sọ ẹ̀ẹ́dẹ́ láàrin àrùnà mahadi amọ̀lá àti àrùnà mahadi abdulhamid mahadi àti àrùnà mahadi zakaria alhambali àtàwọn ọlọ́lẹ̀ lọ sọ sí ẹ kẹsẹ̀ pé ń dẹ̀ kàn so pẹ̀lú pé أعلم عن من حديث من بين ثلاثة حديث كشريف ما دي سلالة أطل تلم عملت في نجا مسي عملت في نجا مسي نجا ميانا تادي سلاية دادا سنقول ربي الله كان سعينا àdáńtá wá kálẹ̀ fún fàdọ́rà máa ń lọ́wọ́ pé kò sí bá tàbí kí àwọn olú sọ̀tì ṣùgbọ́n ẹ̀kẹ́sìn fàdọ́rà máa ń lọ́wọ́ pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ọ̀gbọ́n alẹ́ ọ̀gbọ̀n sọ̀tì látara bẹ́ẹ̀ ìgbàtẹ́nu àwọn onímọ̀ tí wọ́n kọ̀kọ́ wà gbọ́n yìí tó jẹ́ pé àwọn onímọ̀ tó ń sọ̀rọ̀ àwọn tẹ́nu wọn sọ̀rọ̀ nìyẹn ni pé àwọn onímọ̀ àdé àwọn tó bá kàtánà ẹ̀yẹn lè tẹ̀lé tó bá tẹ̀lé àwọn ọmọ àti àjọ àbí ọ̀dà ẹ̀yẹn lè tẹ̀lé ẹ̀yẹn lè tẹ̀lé ọ̀kọ̀ fún ìtẹ̀tẹ̀ lọ́dún ẹ̀yìn tí ọba tẹ̀lé ọ̀dọ̀ kò sí nǹkan tí ẹgbẹ́ ìdọ́gbọ́ ti gbóògùn ni wọ́n gbọ́ kò ṣe ẹgbẹ́ wọn sọ pé ẹ̀yẹn náà kò sí ìtúnlẹ̀ àwọn lè ṣe fẹ́ pọ̀ lórí àdéhùn mi ò kìí ṣe pé ẹ̀yìn látọ̀ àìwẹ̀sìn ní ìṣòro ẹ̀hìn so iná ni wọ́n bá tẹ̀lé lọ sáwọn kò ṣe nǹkan ṣùgbọ́n látàrí àtàkì láwọn kan sọ pé kí wọ́n lè ṣe rí kí wọ́n lò ó dà kí wọ́n lò ó dà sí kí èèyàn máa lò lọ sókè wa náà so ìgbàgbọ́ ìgbà sọ pé òun ṣe kọ́ láṣọ pé ká mọ́sà kan délé lọ́sọ̀ pé àwọn ìtọ́jú àwọn ọmọ wọ́n fún wọn kó bàtà pé àbá àwọn náà panu pọ̀ pé lọ́dọ̀ lọ́sà torí ìdájọ́ táwọn náà táwọn náà bá panu pọ̀ pé àdúrà kan lálàsà kí wọ́n dábì sàrẹ́ sí níbi sọ́kùn tó ti ẹ̀ wọ́n máa ń sọ̀tà déèsì wọ́n máa ń sọ̀tà déèsì gan wọ́n máa ń fẹ́ sọ tó dàbí fi yorùbá wọ́n gègé gẹ́ẹ̀kan níbi ọ̀rọ̀ ọkọ̀ ìdòrò wọn àwọn sáàlù sọ ẹnìkan lọ́dọ̀ wò wọn náà sáà sọ bẹ́ẹ̀ kan àwọn ẹni náà sọ̀rọ̀ sọ̀rọ̀ àbò lọ́sọ̀ àbò ẹni sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ sọ̀rọ̀ àbò sọ̀rọ̀ mi ò sọ̀rọ̀ bẹ́ẹ̀ kìlọ̀ tó àwọn ẹni náà sọ̀rọ̀ ẹni ìyá ẹni sọ̀rọ̀ bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ bẹ́ẹ̀ àkàn àdúgbò sọ̀rọ̀ mẹ́ta kọ́lá tí a kàn án pọ̀ àti ìfowópamọ́ ẹni kọ́ dáhùn àkàn ṣètìlẹ́ ẹni ní kọ́ dáhùn pọ̀ mẹ́rin mẹ́ta adé tó wà dọ̀ yìí wọ́n gbà pé ń tẹ́lẹ̀ bẹ́ẹ̀ kọ́ wọn bẹ̀rẹ̀ wannan ko sha nan kasa wannan to ne yake ka kai hadisi kan awa da kuma saka haka da so an ta jid matnan da ay fasana bi fa qul da ay kun hayr bi hada sanadi wala tuza'at mutaqam bina'a ala sariyati qabla an narja'a مساند مجرد فليقف لا تعالى حكم إمام يقف so هذا على ما كان من حديث ذا ní tí wọ́n bá sọ pé àgbẹ̀ kan àgbẹ̀ wọ́n sọ pé mọ́tò àkàn kọ́ sọ pé wọ́n àgbẹ̀ báyìí mọ́tò àkàn yóò sọ pé pẹ̀lú sánà ìdílé ló fi wà báyìí pẹ̀lú sánà ìdílé lè wọ́n wá pẹ̀lú sánà ìdílé lálàáfíà àwọn ọmọ aláàrin ara wọn ni wọ́n tọ́jú àwọn àdé ìdílé ló sọ sí ẹ́ torí pé tó bá wà àgbà mọ́tò àkàn ẹni lè sàbá àkójọ pẹ̀lú pé àwọn sánà ìdílé wà pé àdékẹ́ńtẹ́ ọ̀dà pẹ̀lú sánà ìdílé sọ sí فلا تبعث مطلقا بناء على الطريق إذ لعل جاء بسند مجرد بل يقف لك على حكم الإمام من أيضا أنهم لا لا الله لا الله ومرى الحديث في الإمام أحمد والإمام البخاري والكلام ما لي الجزم أنا لما تجزم في كلام الأولاد ترى بعد كده ما تقولي أنت تعرف تعرف بس الدواء نعم náà lọ́wọ́ tó ní ìsìnkú Alẹ́kùn sí ọmọ pẹ̀lú. Ọlọ́run. Ọlọ́run. Ìdáhùn sí pé ọ̀kọ́ ṣeré ọdún tó láti jẹ́ ẹ̀tẹ́ni. Ṣẹ́ta ní kẹ́ ẹ̀tẹ́ni ìtàrí àbí àwọn ajáfẹ́ ní àkóso kò sẹ́ǹkùlé. Ní ọ̀ṣà ni. Ẹ̀kùlé ìṣẹ́lẹ̀ tí àwọn ènìyàn sin òkú sí ẹ̀ńdọ́dọ̀ àwọn máa ń kò lé ní ìtẹ́. Ọjọ́ máa ti ń sin òkú sí ẹ̀ńdọ́dọ̀ máa yà bẹ́ńbẹ́, ọjọ́ máa jẹ́yìn náà gbọ́dọ̀ máa ṣe nǹkan ní ìgbà ìsinmi gbọ́dọ̀ pé fẹ́ dáná yá ẹ̀dáná rẹ̀ rẹ̀ sọ̀rọ̀ sílẹ̀ rẹ̀ ṣe nìkan torí wọn máa ní àwọn òkúta wọn bẹ̀ là bẹ́ẹ̀ni ilé tí wọ́n nu sàárè òkú kan tó ti wà bẹ̀ẹ̀ sàárè ilé tiẹ̀ nu ilé ìgbẹ̀yìn tiẹ̀ nu onílé pálùkù onílé onílé alberti àtẹ́sí ilé tó jẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ tó bá kò ní sàfà òun níbi tó kálùkù wa ó sùn nígbẹ̀yìn òun ní

lọ́gbọ́n kọ́ ní káyọ̀ máa dọ̀kọ̀ níbi ní káyọ̀ dọ̀kọ̀ níbi báyìí sọ̀rọ̀ sọ̀rọ̀ káyọ̀ gbọ̀ ní káyọ̀ àtọ̀ àmì yẹn yàtọ̀ tọ̀dọ̀ pé ní ìwà ẹ̀yàn ń ní tó wà dàda àti ìkọjá lẹ́gbẹ̀ lórí mu àti bẹ́ẹ̀ lọ́wọ́ so káyọ̀ máa tẹ̀sàrẹ́ mọ́lẹ̀ lọ́gbẹ̀rẹ̀ ṣíṣe so kí ni àwọn ọmọ ìyàtọ̀ àwọn adìpẹ́ ọmọ ìdáná màṣọ̀dẹ́ màṣọ̀dẹ́ kí ni àbí ọmọ ìyàtọ̀ màṣọ̀dẹ́ kò kọ̀dá kí wọ́n máa sùn sàárẹ̀ wọn kí wọ́n máa sìn kú sí òdòdó àyètọ́bádé bẹ́ẹ̀ kọ́lá àgbẹ̀jẹ́ pé àyè tó jẹ́ pé kò ju ibi tí kí wọ́n ti ń pè lọ àbẹ́yìn tí àgbàrá màdà kọjá àbákọ̀rọ̀ àgbàjọ ọ̀sọ̀rọ̀ òjò wọ́n máa fi sún ọlọ́kọ̀ dáa nígbà yẹn wọ́n kí wọ́n gbé òkú jìnnà síbẹ̀ ẹgbẹ́ wọn ti rákun síbẹ̀ wọ́n lè gbé òkú rẹ̀ lọ sí tẹ́lẹ̀ ẹgbẹ́ tẹ́lẹ̀ lọ tẹ̀lé kí wọ́n mọ̀ fún òkú tẹ́lẹ̀ nígbà wọn ní wọn sọ̀rọ̀ náà wọn pé ó sọ́kà kí síbi kí tẹ́lẹ̀ afẹ́rẹ́ ẹ̀dá pé ó fẹ́ lórí ọ̀rẹ́ pẹ̀lú kò ní mu wọ́n sì bẹ́ẹ̀ ṣùgbọ́n ìgbà náà ti condition sí kọ́nà jẹ́ pé ráàyè dáhùn náà kó sì má jẹ́ pé yọ padà di pé wọ́n máa lè sin ń tọ̀ àwọn ọmọ ọlọ́pàá gbẹ́rẹ́gbẹ́rẹ́ kó sì má jẹ́ pé wọ́n lè ní ń tọ́ náà ó torí sísè ìjọba pàtì condition sí tó ti ṣùgbọ́n òun ti bẹ́ẹ̀ ṣe dáhùn náà pé ìtẹ́nà ló dájú tó máa ń pẹ́ bá kò tí ì sí bí àgbẹ̀kọ̀ yóò fi ọ̀rọ̀ ẹ̀ka ẹ̀kẹ́kẹ́ náà ìtọ́jú wa ọ̀rọ̀ pàṣán ọ̀rọ̀ ìṣàlẹ̀ àgbọ̀n lẹ́sàn rẹ̀ àti obìnrin tó ń kún lẹ́rẹ̀ eré ọlọ́jẹ́ nù ọkùn ọkùn ọkùn tó ń tún fún pẹ̀lú sọ wọn tó ń wá nìkalẹ̀ wọn kọ́ tó lóko wọn àtọ́jú kò mùsùlùmí kọ́ dẹ́kẹ́lá ìjọba náà dá so bẹ́ẹ̀ ni táwọn ẹ̀rọ haúsá ní zango bàbá wọn yàtọ̀ wọn kọ́ tó ń lẹ́sàn rẹ̀ àwọn náà tó wọn kọ́ tó ń lẹ́sàn rẹ̀ so àwọn nǹkan yẹn níbi tó yẹ kí wọ́n gbé pẹ̀lú iṣẹ́ náà sọ̀rọ̀ ẹ̀ tí wọ́n á pè wọn pẹ̀lú ẹ̀sìn tó bòmí ó yẹ wọn táwọn nínú àbí tí ọ̀rọ̀ ń ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú tí wọ́n jápò bá wọ́n kó àbíkọ́ àbíkọ́ fún àlógéjì pàtàkì àrùn tó bá kó bẹ́ẹ̀ sìn kò sí so ní kúkúrú wọ́n tàn lẹ̀ rú òkú fún dna kọlọ sínsìn bòmí wọ́n àbẹ̀rẹ̀ pé dna ló kù kò sí ẹ̀ wọ́n àbẹ̀rẹ̀ pé nínú. Sonra reklame. Ṣèṣẹ̀lẹ̀ àtàn ó fi afaramá ìfètò sọ́nà bíbí. Ṣẹ̀lẹ̀ àtàn afaramá kínú. Ìfètò sọ́nà bíbí. Ṣùgbọ́n kò fa kò fi àkọ́faramá ìfi àlà sí ọmọ bíbí. Ìyàtọ̀ ńlá ní ìfi àlà sí ọmọ bíbí ni pé kí àwọn mẹ́ta ló bí. Wọ́n wà mẹ́ta ọ̀dùtọ́ mẹ́rin ọ̀dùtọ́ mẹ́rin mẹ́rin ọ̀dùtọ́ márùn ọ̀dùtọ́ kọ́lá tó tó náà wọ́n fẹ́ tó ti tó táwọn ìyàwó tó láti fẹ́ ń sì bí ma àbí àwọn tó ti dàgbà ti dàgbà ọ̀tọ́ ń fẹ́ sí wọ́n ti dàgbà ṣe wọn ò pè tó lẹ́nu tẹ́lẹ̀ kẹ́kẹ́ tó tó mẹ́rin sọ̀rọ̀ àpá sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ àdéhùn ti tí wọ́n àbí fún rẹ̀ wọ́n bẹ́ẹ̀ wọ́n tẹ̀sọ̀ sí dé ọdún méjì lórí ìtíṣẹ́ ṣẹ́tọ́ káwọn fi tọ́ ọmọ tó bẹ̀rẹ̀ láwọn fi tọ́ ọmọ kí àwọn obìnrin máa fi tọ́ ọmọ wọn fi fọmọ lóúnjẹ ń dẹ̀rẹ̀ wọn. wọn tó bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ fi fọmọ lóúnjẹ ń dẹ̀rẹ̀ ọdún méjì. sọ ọdún méjì náà sọ wọ́n tó tó dé nígbà àtúwọ̀n aláta àti ọgbẹ́ wọn bẹ́ẹ̀ láàrin ọgbọ̀n ọdún ni tí wọn bá yóò àdúrà àtẹ̀tẹ̀ náà ti di twenty years lábẹ́ ìlú ọmọ márùn-ún àbí jù bẹ́ẹ̀ lọ́jọ́ so wọ́n bá náà so yóò ti ra náà ẹ̀rọ ti bẹ́ẹ̀ kínní so tọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún lẹ́mẹ̀ẹ́ wọn lọ sọ fún ọtọ mẹ́ta mẹ́ta wọn ti gbé pé nígbà tó jẹun ní náà ń bẹ̀rẹ̀ rẹ bí ọdún méjì ó fún mi pé bọ wọn sọ pé bẹ́ẹ̀ lórí wọn tètè pé pé ọdún mẹ́ta mẹ́ta ni mẹ́ta mẹ́ta bọ ọdún mẹ́rin mẹ́rin ni so ẹ̀ṣọ́ bí àfara ma àlàkà náà dábẹ̀ fẹ́bẹ̀ ni àlàkà náà ṣe fún so èèyàn náà ṣe bí ọ̀kọ̀rọ̀ tó kàn án mọ̀ tara ẹ̀mí kátà lọ́kọ̀ tara ẹ̀mí kátà mà tí wọ́n bá dàtọ̀ tó mọ̀ ju apádọ́ bá kiri so ti yẹ so that wọn náà mọ̀ kárí wọn àwọn ìyàwó rẹ̀ bíà ẹ̀sùn náà mọ̀ àwọn mójútó mọ̀ àwọn àlàáfíà kan tó dáná ọlọ́run ló ti sáré aláta tó gbẹ̀mí àrí àṣàṣọ sódà yẹn ìtọ́jú sí akọ́gbìnrin máa rí ní ọ̀sítù ìgbàkọ̀dá ọ̀kan máa rí wọn máa ṣe oúnjẹ so ìjọba pé àwọn ọmọ mọ́ta àwọn ọmọ pé ẹ ẹ bàbá àwọn ọ̀rájọ́ ọ̀rájọ́ ọ̀kúrà ìyá kan bí kínní ọ̀sítù nígbà kò sí ọ̀sítù náà wọ́n náà ti ẹ̀ta máa pẹ́ bẹ́ẹ̀ lọ lọ́dún yóò kàpọ̀ kìíní nígbà tí wọ́n kẹ́kẹ́ pẹ̀lú ìgbà lóde òde ọ̀nà ọ̀nà. Ìgbà pé ìgbà tí wọ́n ṣe kọ́ ọ̀pọ̀. Àbí ìgbà tí wọ́n bá bẹ́ẹ̀ lọ́wọ́ ló tó ṣàgbẹ́ fún wọn ló ṣe kí nìkan. Nǹkan tí obìnrin máa ń tún pípẹ́ ọba tilẹ̀ gbélé yìí ká wọn tún ní ibi àríkọjú kò dáa kò dáa bẹ́ẹ̀ nítorí pé àwọn kejì náà àríkọjá náà náà wọ́n afẹ́gbọ́n pé wọ́n afẹ́gbọ́n pé ń tí ọ̀tọ̀ wọn bàbá jẹ́ ọ̀dá tó wọn ti náà ń lọ sọ kí n kankan sí ìjọba ẹ̀ka àbọ̀dá wọn lọ nìyẹn ní wọn lọ sọ sọ náà tẹ̀ wọ́n lọ sọ sí ìjọba wọn sábà tẹ́lẹ̀ ẹ̀yìn máa ṣe ẹgbẹ́ tó yẹ káyà ṣe tó ti sọ ọlọ́run kọ́ ṣe àlọ́ kẹ́hìn fi kẹ́hìn gbàgbára ní yé kẹ́hìn fi ẹ̀tọ́ sí yàrá ẹ̀tọ́ sí ṣẹ̀rẹ́ àtàkù èsì àlọ́ sí ní ṣẹ̀rẹ́ àtàkù sọ ìfẹ́tọ́ sí wọn láwọn ará ẹ̀tọ́ sí nígbà tí wọ́n kọ́ta ẹ̀tọ́ sí táyà táyà tó lọ dé èyí ẹ̀ṣẹ̀ àlọ́ èyí ẹ̀ṣẹ̀ kí èyí ẹ̀ṣẹ̀ àlọ́ ọ̀dà àwọn àwọn ẹgbẹ́ kan bá ṣẹ́yẹ́ mi lápẹ́ àbí ẹgbẹ́ àwọn tó ṣẹ́yẹ́ mi gan náà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ tí a fi tẹ́lẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ bí wọ́n mọ̀ pé wọ́n pé ọwọ́ mi tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ah náà àtàwọn bẹ́ẹ̀ fún àwọn òṣìṣẹ́ àti kíní ẹ̀ náà sọ̀rọ̀ àwọn àtẹ̀yẹ wọn àìṣe ọmọ mi nínú ọmọ tó ń gbà kan tàbí àtúnṣe bẹ́ẹ̀ ọmọ tí wọ́n gbé káyìn ọlọ́run dé ju ọgbà àwọn tó fẹ́ rẹ̀ lọ ọlọ́run dé ju ọgbà tó fẹ́ lọ níta lọ́dọ̀ ọlọ́dẹ kí ní sọ̀rọ̀ àwọn tó wà tó dọ́kítà pé ti ta yọ̀ nígbà tó ń sọ̀rọ̀ sí náà kò tí ẹ̀ tí a pè ní ọlọ́dẹ kí ní. wọ́n bá bẹ́ẹ̀ tó ṣe máa ta ara wọn kọ́ àwọn ọmọ tó ń yọ ọgbẹ́ ẹ̀yìn àtàwọn kọ́ àwọn kó bá wò ó kó tẹ́lẹ̀ náà kó tọ́jú ìyàwó náà fún yẹn èyàn sì ṣe gbọ́ tí wọ́n bá lè ṣe lágbára ìtọ́jú lọ́dọ̀ lọ́dọ̀ dọ́kítà ọlọ́dẹ ìtọ́jú ọmọbìnrin rí kí wọ́n mọ rí lọ́bẹ̀rẹ̀ wọn àwọn kọ́bẹ̀ lọ́bẹ̀rẹ̀ lọ fún àwọn ọlọ́gbẹ̀bẹ̀rẹ̀ lóyún lóde tọkọ lẹ́nu náà tọkọ náà bá dáhùn rẹ̀ tó gbìyànjú tó tọ́jú ẹ̀ dáadáa ṣoṣo ẹ̀ kò ní àfẹ́tò obìnrin púpọ̀ kò ní dààmú púpọ̀ ṣùgbọ́n kọ́kọ́ mọ̀ wọ́rí lọ́kàn jáde lọ́kàn sí kíkẹ́ náà lọ́kàn bá tẹ lọ kọ́kàn àbí kọ́kàn tó máa ń rẹ̀ ẹgbẹ́ àwọn ẹ̀sìn ní ìjọba nígbà ẹni lọ́gbọ́n tí wọ́n bá ní kẹ́rẹ́ rẹ̀ rẹ̀ àwọn ọba ṣòyìn àwọn bá jẹ̀gbẹ̀sẹ̀ lọ́rẹ̀ jẹ̀gbẹ̀sẹ̀ lórí ẹ̀fẹ́ mi. sùhánà rẹ̀ rẹ̀ sọ ọ̀kan bá mi rọ̀ bàtà ọ̀kọ̀tẹ̀ tí wọ́n kúrú ṣẹlẹ̀ fi àmọ́ fi ètò sọmọ bíbí ìfẹ́ àgbà sí ní ọ̀dà tó ti so kéde ṣe kéde wọn gbọmọ púpọ̀ níjẹ́ kí n lọ tó sí wọn láyé kẹsẹ̀ bẹ́ẹ̀ ti dàkejì gan ó lè fẹ́ràn abẹ́nà púpọ̀ rẹ̀ tọ́nà bá ń kárí tọ́jú tọ́nà tó sàánú yẹn. ẹn tó bẹ́nà púpọ̀ rẹ̀ yóò ṣe jẹ̀rọ akọ́lá ẹn tí yóò bẹ́nà púpọ̀ ṣe jẹ̀rẹ̀ tiẹ̀. ẹ̀yàn ká pé ẹ̀yàn méjì sìn ẹnìkan bínú mẹ́rẹ̀ ẹnìkan bínú mẹ́ta ẹnìkan bínú mẹ́lò, mẹ́rẹ̀ ẹnìkan bínú mẹ́ta ọ̀pọ̀lọpọ̀ wọn gbìyànjú wọn kan bó ṣe fẹ́ràn lọ́nà àlá àgbẹ̀dẹ̀ ọjọ́ sọ́tí wọn fẹ̀sìn tọ́ wọn wọn fi ẹ̀kọ́ ayé tọ́ wọn gbé ahakurani wọn hadi ọjọjọ àwọn ha wọn ha bẹ́ẹ̀ sọ ẹ̀dá wọn sọ̀rọ̀ ẹ̀kọ́kọ̀ yìí náà wọn náà sì ní ẹ̀rọ sọ́kẹ́ sẹ́fẹ̀sìn wọn lè tọ́jú wọn ń jẹun jẹ dáadáa láti kékeré wọn lè jẹ ṣáìn tọ́ ṣe sódà wọn kárí kan wọn náà tẹ́wọ̀n bá gbàgbé nǹkan tẹ́wọ̀n ṣé àǹfààní tí ọmọ náà bá ń ṣe tí ọmọ náà bá ń ṣe fọ́ọ̀bù ẹ̀ ẹnu ọ̀nà ẹnu ọmọ mẹ́ta ṣe kò rí bẹ́ẹ̀ ẹ̀ kò rí bẹ́ẹ̀ so bẹ́ẹ̀ náà nìkan tí wọ́n bá kálukú tẹ̀ ní bẹ́ẹ̀ náà ní ìlú tí wọ́n kọ̀ pẹ́ẹ́pẹ́ àwọn tó bá kọ̀ tí ìlú tí wọ́n bá kọ̀ lọ́ta tí wọ́n sì mójútó rẹ̀ nù ọdún àwọn fọ́ọ̀bù tí wọ́n fi ń gbé tí wọ́n fi ń gà láyé tí wọ́n mójútó ní tí àwọn ọ̀pọ̀ bó ṣe ju àwọn ojú ọ̀pẹ wọn lọ àbí ṣe bí China ní àpèjúwe China ayé wọn pọ̀ lẹ́sìn kan náà ní kíni wọ́n ṣe wúlò wọn ṣe wúlò so tí àwọn náà Nàìjíríà tí a bá ṣe tí a bá gbìyànjú tí a bá ṣe tẹ̀lé ká ọmọ tó ẹ̀kọ́ tẹ̀kọ́ so ọmọ tó parí ẹ̀kọ́ oríṣẹ́ pé orí iṣẹ́ tó bá tó ṣe lẹ́gbẹ̀rẹ̀ wọn wọ́n ti kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ìdágbé ládàbí ń bẹ so kò sí làpálàpàlà kò sí corruption kò sí kínyàn kan so ìlú tó dájú fẹ́rẹ́ yẹn lọ́n so wọ́n náà kọ́ ṣàánú wa wọ́n náà ṣàánú náà náà wa. Láti ẹni tó ń jẹ́ pé ó kẹ́kẹ́ mú lára lọ, ẹ̀ ọ̀pẹ́sẹ̀ lọ́wọ́ ń bínú. So, ní ẹ̀wọ̀n balẹ̀, wàá wá mọ̀ pé ẹ̀yìn fẹ́ ẹni tí ẹlẹ́gbẹ́ máa dáadáa ọlọ́run kọ́ wọ́n fi dáhùn àwọn àwọ̀ àtàwọn ẹ̀rọ àtàwọn wọ́n fi dáhùn ọlọ́run kọ́ wọ́n sọ̀rọ̀ fún wọn. àwọn dókítà wọ́n dókítà wọ́n fẹ́ bọ̀ nìyẹn wọ́n bá lọ fún kíní arẹ́bẹ̀ nípa. so kí ni ẹni tí wọ́n fi operation dáná ṣe ẹ̀fọ́ ìgbìmọ̀ bí wọ́n ti máa yẹ ìgbà tí wọ́n yẹ kó bí máa jà wọ́n dà kó bí mẹ́ta tí kọ́nà tó kọtí ẹnu mẹ́ta tó dún náà pamọ́ tán kọ́lọ́kọ́ bá wò ó bẹ̀rẹ̀ nígbà tí wọ́n sọ pé ṣàfún tó ṣe kò tí ẹ sí ọmọ tí wọ́n sọ pé ṣàfún àbí tí ọ̀kan lọ́mọ ọmọ nà àbí ẹlòmíì ọmọ nígbà ìyá ìsinú ẹlòmíì ìdìbò ìsinú kó tó máa dé bọ́kọ́ náà fún wọn ní kọ́tà tó ti wọ́n sì tẹ̀ kọ́kọ́ náà kọ́kọ́ kọ́tà tó àwọn náà láta èyí àwọn ẹ̀rẹ́ kò sí ọlọ́kùnrin dọ́kítà tọ́lá bá ní kàkó ní ṣe bẹ́ẹ̀ ní táwọn àlẹ́ tọ́lá bá ní kò ní ṣe kàkó ní ṣe ṣùgbọ́n àwọn kan lọ fún nǹkan yìí ẹ̀kọ́ táwọn akọ́nù wọn ò sì kúrọ́ wọn ò sì rẹ̀ so ó bẹ̀rẹ̀ lọ́wọ́ nìkan ẹ̀yọ́ lọ sí ní tàbí ẹ̀ka sọ wọ́n bẹ̀rẹ̀ láti jẹ́ mùsùlùmí àtàǹdà ẹ̀yọ́ mùsùlùmí tó tẹ̀lé wọn iṣẹ́ yẹn sìn àwọn ní bẹ́ẹ̀ bá ní kíní kẹ̀kẹ́ lọ́wọ́ ọ̀wọ́ àṣà ni obìnrin lóbìnrin mo tẹ́ kó ṣe gẹ́gẹ́ àkọ́kọ́ rẹ̀ ṣe wọ́n lọ lórí pé oníjẹ́ ọlọ́mọdé aláburú wọ́n mọ̀ fi dẹ̀rọ àtàwọn ọmọ wa tó o dùn sùn mí wọ́n lọ lórí ọjọ́ bímọ nǹkan náà lọ ṣẹlẹ̀ nǹkan náà lọ ṣẹlẹ̀ ní so kí wọ́n fẹ́ sọ. sọ wọn pé ìwà ń sáà lè kú rẹ ní ìṣẹ̀lẹ̀ àwọn ọmọ tí wọ́n lè ṣe fún ìṣòkòrò nǹkan ṣàlù wọn tó gbọ́ àwọn nǹkan ní ìgbẹ́sẹ̀ láwọn ẹ̀rọ ìtàbá sọ̀rọ̀ akẹ́kọ̀ọ́ máa fi gẹ́gẹ́ bí pé gẹ́gẹ́ bí táwọn kọ̀ ọ̀ òsì táwọn àwọn lè ṣe òòrùn táwọn náà fi kún bẹ́ẹ̀ táwọn máa bẹ̀rẹ̀ pàlú kí wọ́n máa bẹ̀rẹ̀ ọ̀dọ̀ náà tá ọlọ́run àbálàbà tó nínú ọ̀gá ẹgbẹ́ mi táwọn fi máa hàn wọ́n táwọn kọ́ olùsèkínì kò ní ju mẹ́ta lọ o so lápèjú kò ní ju mẹ́ta lọ o ọ̀tún náà wọlé ọ̀rọ̀ fọlá ẹ̀ lè gbé wọn lọ́wọ́ àwọn ọmọ tó bí mi kọ́ mọ́ tẹ̀tẹ̀ ṣàdé ṣùgbọ́n tẹ̀tẹ̀

nígbà tí wọ́n ní wọ́n dá wọn lọ fún ṣe tán fún wọn tó ń gbé àkókò àwọn ìlú kù àwọn yòókù náà wọ́n ṣe ìlú wọn kì í sọ́dọ̀ tó ṣe tán fún àwọn ìlú kù. Aláàtì ẹgbẹ́ tí ọgbẹ́ ọgbẹ́ náà tí ó lábọ̀ fún ẹ̀ tí ẹ̀ fún wọn kàn ẹ̀yọ́ sì dédé lùkẹ́ tẹ̀lé fún wọn. Ṣùgbọ́n àwọn kọ̀ọ̀kan ní ìlànà ẹ̀dá pé pé nítorí wọn fà ní pé nítorí kálukú níbi sọtì ẹ ìtọ́kọ̀ọ́ kò bá lè tán wọn aṣọ ìkùn kò sí nínú pé wọn sábà sí so ẹni tó lọ pa wọn tó wọn kọ́ wọn sùn bẹ́ẹ̀ ni ẹni tó wà ní sẹ́kọ́ndé tó wà ní kẹ́ni sọtì ẹ tẹ́tẹ́ wọn bá fẹ́ fún wọn lẹ́sùn tẹ́tẹ́ mọ́ nǹkan sí lẹ́bùn tí wọ́n wà ṣe àpé ó lè jọra wọn lọ àbí ṣùgbọ́n fúlọ́ọ̀tì ọ̀sẹ̀ sáà pé aláti fún wọn lẹ́bùn tó bá tó bá tó bá tó bá ti sùkúl o tó bá ti sẹ́kọ́ndé tó àbí ẹ̀ka ìyàtọ̀ bá tẹ tó ṣàrọ̀ so wọ́n tẹ bá ṣe bẹ́ẹ̀ tẹ́ pé nǹkan tó pé nǹkan déédéé lẹ́yìn láti fún wọn afẹ́gùn wọn lọ́wọ́ wọn lọ́wọ́ déédéé kọ́dà yẹn tó jẹ́ pé ọmọ ọmọ òjọ́ ni ọmọ òjọ́ ni wọ́n fẹ́ fún wọn lọ́wọ́ wọ́n fẹ́ pé kó fún wọn ní one million pé ọwọ́ fún wọn náà ní one million ọmọ

ń ha koran ń ha súnà ń ha ẹ̀kọ́ ń kẹ́kọ̀ọ́ ṣẹ̀ríà àwọn ọlọ́dà ń ṣiṣẹ́ so èèyàn láti máa fọ́n tàwọn nìkan ń dàpọ̀lẹ́kú yàtọ̀ sí pé wọ́n ẹgbẹ́ kẹ́rú yàtọ̀ sí pé wọ́n skúù àbí ti ẹnlá bíṣẹ́ náà ní ọjọ́ tí ń sọ èèyàn sọ máa fún láwọn ọmọ ní ẹ̀kan sódẹ̀tì ìgbà táwọn àtàwọn ṣiṣẹ́ àmọ́ tí wọ́n ti yàtọ̀ wọ́n bá fẹ́ fún wọn kàn fẹ́ pé wọ́n ti wọ́n àbájọ lòkèrè ọ̀tọ̀ àtàníyàn ìgbà yẹn wọ́n àbíṣẹ́ náà kọ̀tọ̀ kò tí kọjá pé kí wọ́n fún lówó oúnjẹ àdékẹ́ tó ń fún níbi pocket money látara tó ń kéwú lọ ẹ̀sìn àbí ń kàwé àbí sì ń kọ́ṣẹ́ so àti wọn náà fi di kó dádó so ti yé ẹ̀ẹ́dẹ́ ìwọ̀n ìṣe sọ̀rọ̀ ẹlẹ́yìn kìí ṣe bí kí ni kìí ṣe pé bí ìtura need àbí ìtura ti bí kí ni àbí wọn bá ṣe nǹkan ní family wọn lè tọ́ tó ń kálukú láti fẹ́ ra nǹkan fúnra wọn ẹni tó ń kẹ́kọ̀ọ́ kéwú ní kọ́ ni ìwé oníṣẹ́ ni kò lè ṣe ẹlẹ́sìn wọn lágbàjọ la fún wọn tí bàbá yà tó tọ̀ ń fún òun ní sinimá lóde kí wọ́n mọ̀ ń fún lágbàjá ní tiẹ̀ kò sí nítorí wọn ìrà nǹkan tí wọ́n rà nǹkan náà sẹ́fì ní pé bọ́n ṣe rí báyìí báyìí báyìí nù tó ti ẹ̀ wọ́n mọ̀ pé kìí ṣe pé àìsí déédéé ǹgbọ́n yàtọ̀ sí obìnrin lẹ́yìn àbí bá ọlọ́run ọ̀gá ẹ̀rú àbí ọ̀gá kánú ọmọ àárẹ̀ ó kí tàbí ọlọ́run fún iye kan láti pé kọfí mójútó rẹ̀ àdúgbò lè ṣiṣẹ́ kan àdúgbò lè ṣiṣẹ́ náà kọ́ṣẹ́ alẹ́ lọ́sàn-án máa ń bẹ̀ àyẹ̀dá kan ṣe àpé àwọn òbí bàbá àti ìyá mi mọ̀ ọ̀rọ̀ náà wọ́n lọ máa fọ́n kàn tó nǹkan ọ̀tẹ̀ ní àwọn àwọn oníkíni wọ́n ní àwọn àgbàdo ní wọ́n láwọn kan ní tọ́fà mọ́tì ẹ̀dá ti ṣe obì àwọn kábà aláṣẹ́ni máa fún yàn lẹ́gbọ́n ó fún obì àwọn ọmọ sòtì èèyàn nílò ẹ̀fẹ́ fún ọmọ ilẹ̀ tí wọ́n fẹ́ fún ọmọ kan kí wọ́n mọ̀ pé èèyàn lè fún ilẹ̀ ẹ̀rọ tí wọ́n fún ọmọ náà àti tí ẹ̀yàn tó máa tẹ́ pé èèyàn bá bá fi orí rẹ̀ sọ tìtọ́lì kankan èèyàn wá pé ogun wọn ẹ̀dàkùn nǹkan bí ọ̀rọ̀ mi kí n ṣe ogun ṣùgbọ́n kò sí. wọ́n dábàá tí ẹ̀rọ ẹ̀sọ̀ tí ìtò ti yìí ẹ̀dà ẹni tó wà ní ibi lọ́wọ́ ẹ̀dàkùn kan máa fẹ́ bùn torí bí kọ̀ǹdíṣàn kankan bá báwo ni sẹ́yìn ọ̀dà tó ti ṣẹ̀ tí wọ́n yọ̀ǹda tí wọ́n lórí tẹni lásán ستية سورة سورة ما عليك ستية أنا ما شاء الله أنا ما شاء الله أنا وجدت الله ما شاء الله فحيك أن الدولار الدولار تقف الدولار تقف سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أنت أشهد سورة سورة سورة يعني ها؟ آه. آه.